الشيطان الرجيم بسم الله الحمد لله الذي بنصره أصبحنا بصوت الإسلام وكلم الإسلام وعلى دينه نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله الحبيب المعظيم ومن كان من المشركين صلوات ربه

النبي محمد صلى الله عليه وسلم أوامره أوامره إيجاد المسلمين يشرف على الله برسوله وتوحيده ويجب التوبة من الإخوان من الموضوع الآخر تبديل السكان ومن يوم وحزن tambah orang ni pada bila tu ni dari dari sini dan berhati buat ini orang ekpa itu di nama orang ini ada orang berhati awal itu ada ini ekpo itu tapi ini ekpo tidak Kemudian dia pun وما تكيو الدين المؤمنين إثمان يقول الله ويلكي في حديث الله سبحانه وتعالى أبو محمد الله سبحانه وتعالى memori supaya kita boleh cari apa yang Allah berikan kepada kita di dalam Al-Quran dan di dalam Al-Quran itu Allah berfirman dan di dalam Al-Quran Al-Quran itu berfirman dan di dalam Al-Quran itu berfirman ìlànà ìwé bẹ́ẹ̀ ni fi ìdánwò bẹ́ẹ̀ ni ìdàkúdàkú lówó wọ́n padà wá síra ìjẹun rárá inú àwọn ọmọ nínú àwọn àgbàdo ti máa ń sọ̀rọ̀ sí ẹ̀ẹ́dẹ̀gbọ̀. Ìgbà inú àwọn àgbàdo ti máa ń sọ̀rọ̀ sí ẹ̀ẹ́dẹ̀gbọ̀ bí wọ́n lọ́wọ́. Olóòwò bá a lọ láti wá pé àwọn tó ọ̀sẹ̀ ẹ̀dá ìgbà ìlú ẹ̀mí ìdàgbà ìgbà òjò. Wọ́n á tún ìdíyà láàrin ọkọ àti àwọn. Èkìlá kàrà abẹ́rẹ́ wọn máa yọ ọkọ àtìyàwó ẹ̀ tó ti ké bí obìnrin bá wọn tó ní ọkọ ẹ̀ báyìí ó lè bẹ ẹ̀sìn alága látara rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó bá wọ ọkọ rẹ̀ yóò bá wọn sọ tó kó bá wọn wáyé ìlú máa ń bí òye ìlú máa ń bí òye oríṣiríṣi àwọn ọ̀rẹ́ máa ń tẹ̀lé látara ilé yìí. tó ti pé àwọn olólùfẹ́ wọ́n lè má lè yára wọ́n látara sábà tó ti jẹ́ látara sábà tó ti jẹ́ kò lè fi àwọn tó tó máa ní ọ̀rọ̀ ìdíjú ó lè dé mọ̀kọ́ yìí lẹ́nu yìí pé ọdún bàbá mi ti ti yìí. ṣùgbọ́n látara ẹgbẹ́ tó lè jẹ́ kí ọ̀nà tó lọ ọ̀rọ̀ tó wà pẹ̀lú ìwọ. tí wọ́n wá lọ sí ọ̀rọ̀ yìí pé òde ìgbàlódé bẹ́ẹ̀ lẹ́nu àgbàwó ìyàwó tó ń bọ̀ ọ̀rọ̀ tí wọ́n wá lọ sí ilé rẹ̀ tí ọkọ̀ tó wà pẹ̀lú ọkọ̀ ó lè má ìfọ̀nìyàn pẹ̀lú wa pé èdè ìdè mo ní kéde ní iṣẹ́ lára òun lẹ́nu ìgbẹ́. ìyẹn ló ti jẹ́ pé ọlọ́run bá kó ìlànà ìlú pátá ọlọ́run bá lọ àyè òun àti ṣẹ́yìn sí àgbà gbogbo ìgbẹ́ ọlọ́run tó ń bọ̀ ọlọ́run tó ń bọ̀ pátá wọ̀ ibadah untuk menjalankan dengan ini mungkin pelajaran dan pelajaran yang lebih dewasa. Lantaran kita oleh untuk menjadi orang bahawa usai kita dalam dua hari ini akan tahu Allah Subhanahu Ikan cokok pertamanya ada dua muka abu dalam Tuhan tiga awal Umar tiga tiga awal Kila saya terlalu ada dua muka kaya Opat di sini menjadi dua Kalau kita ini Tepat ini awal itu siapa yang mau dapat Tepat itu juga sudah jadi sendiri báyìí kọ́ ọ̀pọ̀ ọjọ́ ìrọ̀lọ́ fún àwọn òṣìṣẹ́ yọ ní ẹ̀sẹ̀ àwa wọ́n kọ́ àwọn òṣìṣẹ́ yọ. ọlọ́run bá ti wá wá lọ́dún àìsè wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa kó òkè tó ti pé ìwọ́jà tó ẹ̀ ẹ̀ àwọn olùwọ́jà kàdá tó ẹ̀ ìgbà tó ẹ̀ àwọn olùwọ́jà tó ẹ̀ ìrọ̀lá yìí. phải là họ chúng ta phải bảo đảm từ đó chúng tôi chịu muốn ra về bộ thực hiện cái tôi nghe cái điều kiện từ quân ta ta đã ứng phải là chúng ta đã lâu lâu rồi để chúng ta ở đây chúng ta là chúng tôi phải là chúng tôi thế là tôi là tôi buồn buồn buồn buồn buồn buồn buồn buồn buồn ดูโมไดนตัวไปเลยออกไปยืนอยู่ผู้ผู้ผู้ที่จะพัฒนาตัวเองอารมณ์มันจะเกิดอะไรขึ้นอีกเช่นเดียวกันว่าเราต้องทำอะไรบ้างที่มันจะอุปถัมภ์ที่จริงดูโมไดพัฒนาอีกประการหนึ่งที่เราต้องทำก็คือการเรียนรู้ที่มีความ ujung-ujungnya berjalan biar lagi dipocah ke kawasan waktu ada sebuah orang waktu ini Allah pada Ramadan Allah berkata untuk bincang di kita saya sendiri Kutikkan kita ini berlaku kita ini ini Allah mengatakan kita ini

intendeu que eu

อันนี้เป็นระดับอันนี้ถูกต้องแล้วมีเอ่อระดับของมันนะครับวิธีการที่เราจะทำอันนี้ก็คือการทำให้มันรู้ตัวว่าเป็นยังไงอันนี้เป็นเรื่องของเราเองนี่เราจะทำให้เราเข้าใจเราเข้าใจเรื่องของผู้ที่ผู้ที่ 主人就是说把他们放在哪里，而他们在哪里，主对于你，那我们哪块是一，那么刚才你说过了说，你阿弥陀佛这些东西都是空的啊，谁能在那里做的主？那他们哪条路？主跟那个世界之间那个有什么关系？问他们，他们在哪里？你要跟那些。

ومن ومن تبعهم عليه ومن تبعهم إليه ويجي إلى إلى يعلم من ولا يكون هذا أو يعطيه وفي التوكل وما وقع من وقع من محمد صلى الله عليه وسلم قلنا ونحن نقول

Juga dari Tuhan Dia mengatakan yang ingin Dia mengatakan Tuhan Dia mengatakan Tuhan Dia mengatakan Tuhan Dia mengatakan Tuhan Dia mengatakan Tuhan Dia mengatakan Tuhan Dia mengatakan Tuhan Dia mengatakan Tuhan Jadi, semua yang ada di dalam diri kita, kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita harus berusaha untuk mengubahnya. Kita har Thank you. اللهم انت ولي محمد ووصل به الجبال وقال ولا تحرمك وعلم تدارك بهذا الاسرار انك لا وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت احمد الله ورسوله اليك السلام عليكم